بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله القائل صلوا كما رأيتموني أصلي ثم رضي الله عن صحابته الكرام ومن سن بسنتهم إلى يوم الدين ألا قف ولوم أترى الكلام على محمد صلى الله عليه وآله وسلم ó ṣe náà ti sọ fún wa wípé <clears throat> ẹ bá fẹ́ ní ládàmú ní kókó níwájú ọlọ́run ó sì ní àlàáfíà sọ́ọ̀lù kama ra'aytumuni sọ́ọ̀lù irun yìí ẹ kì gẹ́lẹ́ bí lànà bí ṣe ń kì ní bẹnu sọ́ọ̀lù Bukhari tí sọ̀hábì ti jẹ́ Malik bọ́n al-Huwayrith tó gbà hadith yẹn wá tó túmọ̀ sí wípé bẹ́yìn ò bá rí irun kí níbi ànábì ti kọ́ wa kéèyàn má retí ti wá gbà ó di àkídánù àṣìdànù nìyẹn kọ́lọ̀ mọ́ ṣe rùn wa bẹ́ẹ̀ ó dáadáa la ilaha illallah ọ̀rọ̀ nípa sáhù nǹkan kan ni tí ó kó lẹ́kọ̀ọ́ pa rẹ̀ ó tún wá kan pàjùlọ fún gbogbo ẹ̀ tó bá ń jẹ́ ìmáàmù sí mọ́ṣáláṣí kan sí kejì torí pé a fún gbogbo mùsùlùmí ni wípé ẹ gbọ́dọ̀ máa kí òun jàmá ó fi gbé ẹni tó bá jẹ́ ìmáàmù rò bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí àbí àyímọ̀ ọ̀rọ̀ sùjúdù sáà ó dàrú mọ́ wa lọ́wọ́ lábala kejì in tó fi dàrú ni wípé in tó kẹnú pọ̀ nínú ẹ̀ àwọn masáìlì àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó lábẹ́ sùjúdù sáà ó mú kí àwọn àfáà ọjọ́ ǹgan náà ẹnu wọn so n tẹnu òfin kù lórí àwọn kankan kan lábala sùjúdù sáà ibo làwọn ti fẹ́ rí ìmọ̀ táfi yanjú rẹ̀ lọ́dọ̀ ti wá lẹ́nu àbí láwọn ìjọ àwọn ìran míì tí ń bọ̀ lẹ́yìn wa alákùlé tí wọn bá ti mọ àwọn ìpìlẹ̀ nǹkan kọ̀ọ̀kan yóò máa mọ tó bá fẹ́ tara nǹkan yẹn jáde lórí ìdájọ́ tó ń bẹ fún ìpìlẹ̀ yẹn lórí sí wípé àwọn àfáà ẹjọ́ wọn máa ń pọ̀ lábẹ́ sí yóò sáwì jà kò sí bẹ́ẹ̀ láti fẹ́ máa kírun láyé tí nǹkan kò ní máa ṣẹlẹ̀ sí ní jẹ́ ìgbàgbé ìgbàgbé rọ́ máa wáyé gẹ́gẹ́ bí jọmọ ìdẹ́yìn ọlọ́sì islam lé pẹ̀lú àwọn afá òótọ́ àwọn afá tí wọ́n ní ìmọ̀ tí wọ́n kọ lórí ọ̀rọ̀ sí islam ìkọ tírà àwọn lọ́rọ̀ sí islam yìí wọ́n tún máa wá kọ́ tí ó dùn gbọ́ ìjura ẹni lọ lórí ẹ̀bùn tó lọ́nà bá wọn ní kálukú يعني سيساتيرا فاوى شيخنا الأعلام محمد بن صالح العثيمين كلهم كبعا كيا فاوى دا داي الشيخ الفقيه أتنطبات مريبي تيمبيه من الشارح متمكني زاد شر الممتع على زاد المستقنع ما كان لنيا وما discourses kan nínú ìṣúra yẹn lórí sáà bẹ́ẹ̀ láti inú ìṣúra yìí àtàwọn ìṣúra míì làwọn tó jọ bí ọmọ kí ó wọn láti sa gbogbo ọ̀rọ̀ táwọn sọjọ sínú ìṣúra kan lọ́tọ̀ tó wá pè ní rìsáàdà tó ń ṣoṣojú rí sáà yẹn ni wípé átíkù kan tí bàbá fi ṣe àlàyé sujud asáà àwọn ọ̀rọ̀ yìí wá pọ̀ kò wá sí tèmi rí láti sàdánù nú ẹ̀ ìgbà míì yóò máa ka síra àwọn afáàmì ìgbà míì yóò mọ̀ pé eléyìí sára rẹ̀ ó yẹnu gbé wọn ní eléyìí sára rẹ̀ ó yá ìgbà tí wọ́n ń kọ́ ọwọ́ gẹ́gẹ́ bí ìjọba ẹ̀dá ẹ̀yìn tí wọ́n fẹ́ kọ́kọ́ lọ́wọ́ kọ́ a máa wáyé bẹ́ẹ̀ ẹni tó bá wà على ah, haddi علمي wallahu alam lẹ́nu ọba tí mo كسياسة nọ̀rọ̀ ẹ̀sìn kò sí àsàdànù nù ẹ̀ láti wá pín àwọn ọ̀rọ̀ sí ìpele mẹ́ta ìpele kọ̀ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò máa jẹ́ part one part two part three torí kó lè rọrùn fẹ́ ò bá padà máa gbọ́ ó lè gùn tó bá ti parí ìpele kan á close ẹ̀ amọ̀pẹ̀lú kejì so that ẹ̀yin ò fi lè farabalẹ̀ sí àlàyé ẹni tó fẹ́ gbọ́ náà yóò mọ̀ kóun fẹ́ kéwú ni kìkà sí pé yóò kàn gbọ́ wà sí kò ní mọ tó gbọ́nu wà sí. màá máa ka ọ̀rọ̀ àwọn bàbá yìí in verbatim a máa ka ní ogbólò bí wọ́n ti kọ́ sínú tírà wọn a máa wá tù a máa ṣàlàyé rẹ̀ ní tí fi gbà wá ní àsìkò nìyẹn. قال الشيخ رحمه الله تعالى سجود السهو عبارة عن سجدتين يسجدهما المصلي جبر الخلل الحاصل في صلاته من أجل السهو الإمام رحمه الله تعالى wọ́n ìforí لا lẹ́ تريد السهو من àsáhùn النسيان كي anisiyan kíyàn gbàgbéra tí ń jẹ́ ìdàkejì akílódé tó fi ṣe kínní ìgbàgbéra ló ṣe ní ó yàtọ̀ sí pé mo Muhammad ni mo ṣe tí ò dáa bí ẹ̀ bá wá gbàgbéra lórí irun tó ṣe tí ò yẹ ó ṣe àbí tó yẹ kó ṣe àyè tó ti yẹ kó ṣe kọ́ ló ti ṣe ó ní àwọn àtàrà kan tí ó ṣe tí òfin ní jásí pé ìròyìn ó bàjẹ́ yányá tó tún wá lò ó ní sí ìkọ́ ọmọ mi sùjúdù sáwì ìwòye kan ni tó ní í ṣe pẹ̀lú ìforíkalẹ̀ méjì kan tẹni tí báńkì òun ó máa ṣe láti fi ṣe àtúnṣe àwọn àṣìṣe tó bá ṣẹlẹ̀ nínú rẹ̀ látàrí ìgbàgbéra tó ṣẹlẹ̀ sí wàsíbáàbù sàdáàsà àwọn tí máa ń fa sùjúdù sáwì nǹkan mẹ́ta náà ni àzìyáda wà naqsu wà àzíyádà oníkéèyàn lé òǹkún nǹkan kan nínú sẹ́ẹ̀rùn tá à ń ṣe ẹ̀ẹ̀kan ló yẹ kéèyàn ṣe èèyàn ṣe lẹ́ẹ̀mejì àlékún yẹn tí òun yóò fún ní àlàáfíà ó bùkátà sí kátà sí yóò sáà wà lápò èyí tó yẹ kéèyàn sí láṣẹ pé èèyàn dínkù àdínkù tó ṣẹlẹ̀ síyàn lórí ìrun yẹn torí ìrun yẹn ò pé àmọ́ kọ́mọ̀sí pé gbọ́n tí èèyàn ti kíyàn yóò tún wá dànù ó ti wọ́n lòun ṣe ìkọ́mù míì tí islam faramọ́ bẹ́ẹ̀ ẹnu kó forí balẹ̀ méjì ni kó fi ṣe àtúnṣe àṣìṣe àdínkù tó ṣẹlẹ̀ sí lórí irun látara ìgbàgbé wọ́n ṣẹ́k ẹlẹ́ẹ̀kẹta nìyẹn ìṣèyí méjì ah, ṣé mo ti kí sópé olùrákà tó yẹ kí n kí àbí kò tí ì pè mélòó mo jẹ kí kí kalẹ̀ náà mélòó mo fẹ́ kí sí gbogbo eléyìí ụmụ ala al-bashariyya a máa ṣẹlẹ sí abara ẹ̀dá èèyàn ọlọ́run bá ní gbàgbéra ọlọ́run bá méjì tí ìyẹn bá ṣẹlẹ̀ síyàn lórí ìrùn fi ṣàtúnṣe ìyẹn méjì tí ó ṣẹlẹ̀ sí. gẹ́gẹ́ bí part yóò wù mí ká tó wọnú ọ̀rọ̀ alimam rahimahullah àwọn kankan bẹ tí ó jẹ́ kọ́rọ̀ yìí clear sí wa mọ́ ó ní káma tí ń jẹ́ arkanu sọ̀la káma tí ń jẹ́ wàjibátù sọ̀la kátùmọ̀ tí ń jẹ́ súnanú táwọn náà bá clear sí wa gẹ́gẹ́ bí introduction sí lecture yìí yóò jẹ́ tàbá ń ṣàlàyé ọ̀rọ̀ ashef rahimahullah lórí bẹ́ẹ̀ àwọn olùmọ́mọ́ fi wà wípé arkanu sọ̀lá arba'ata ashar àwọn orígun tí ìrun wá ní tó ṣe pé kíkan báyìí lè ṣàfẹ́kùn ní gbogbo orígun ìrun yàn ní àlàáfíà ìkan tí ẹ̀wà ń bẹ ní orígun ìran yìí bóun ò bá sí ṣùgbọ́n sáré ò òun orí rákà yẹn bàjẹ́ ni torí ẹ̀rí tó wá fún láyé ọ̀tọ̀ nínú súnà ní Muhammad sallallahu alayhi wa sallam àkọ́kọ́ nínú àwọn orígun oorun mẹ́rìnlá ni alqiyamu fil fardi ìdúró kírun fẹ́ni ní kápá àti ìdúró kírun àìkírun lórí ìjókòó ìdúró kírun ní ọ̀ràn èèyàn fẹ́ni tó ní kápá àti kírun nínú súnnà lè jókòó kírun kó dàbí òfin tó séyàn náà wá fẹ́ èèyàn lè jókòó kírun òfin tó àwọn kankan ń bẹ tí gbàláyè wà fún bẹ́ẹ̀ nínú tí ò sí ìgbàláyè irú ẹ̀ nínú nínú àwọn afá máa ṣàlàyé rẹ̀ bẹ́ẹ̀ nínú àkọsílẹ̀ wọn pẹ̀lú pé èèyàn ń kírun òru kéwú tó wá ń ké ó gùn ó lè jòkó kó tẹ̀sán ju jíjó rẹ̀ tó ké tó bá kú bí abala kan tí ó parí rẹ̀ kó wá dìde padà kó parí lórí ìdókù lọ́rùn kó kò sígbà láyé irú ẹ̀ ní ọ̀run alfarb ní ọ̀ràn yẹn rukun sáàni orígun ẹlẹ́ẹ̀kejì takbiratul ihram ìgbọ́lọ́wọ́ bá tó bí abẹ̀wọ̀ wọ́n ní wọn a máa pè ní ìgbọ́lọ́wọ́ bá tó bí abẹ̀wọ̀ torí wípé bàbá ti wọ̀run òun làkọ́kọ́ takbirọ̀ tá à ń ṣe tá bá ti ṣe ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo ohun tó jọmọ́ ọ̀rọ̀ ayé àgbọ̀dọ̀ gbé wá sórí ìrún mọ́ ìrún nípa ọ̀rọ̀ ayé ti dìwọ̀ fún wa láti ń pè ní takbiratul ihram orígun ẹlẹ́ẹ̀kẹta qira'atul fatiha kíké fatiha eléyìí ló gbọngbọn jù nínú gbogbo àwọn orígun mẹ́rẹ̀ẹ̀rin láyé ibi ìdúró tó jórígun àkọ́kọ́ wọ́n ti níbi tó ti jọ́ràn àyàn fẹ́ni tó lágbára ẹ̀ ní kíni orí ìrun ọ̀ràn àyàn orígun kejì tẹ̀kí bí wọ́n tilẹ̀ ṣẹ̀rán bẹ́yìn ò bá ṣe èyàn ò ní ìrun kìrọ́dùn fàtàhà bẹ́yìn òkè náà ní ìrìn méjèèjì ní agbára torípa náà Muhammad alisalatu salam ó ní kíkí ìrun wíwọ ìrun oníkásà Allah akbar sísálámà òun ní túnmọ̀ jáde kó lórí ìrun ipò tí sálámà ń bẹ lórí irun tó pé tó bá sálámà tó kò lórí irun onírun ipò yẹn náà ni haram náà wà. fatiha ó jẹ́ ìmáàmù ló jẹ́wọ́ ẹ̀yìn ní ọ̀ràn àyàn ní kíkẹ́ rẹ̀ fúrórígbọ̀n le lè tó dọ́gba jù afa. àwọn afá ìmáàmù ìbáyàn gbé fatiha kíkẹ́ òun ló súnmọ́ tọ́jú wọ́n dá sí mọ̀ ìbálòun parí fátíà ṣíṣe lórí ìrántà àti sókè tẹ́jọ́ sí á ní fátíà àti ọgbọ̀rọ̀ mọ́ wá yàrá ò ní fàkùnà lórí ẹ̀ láti lè bá ìmáàmù padà sórí ìrun lórí sórọ̀ tí ó kí lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹ́ni kálọ̀ ún ká sókè kún ká dúró dọ́gba nígbà tá a bá kù lórí rùkú ta ó dúró tó balance kì í ṣe pé èèyàn kù lórí rùkú ó dókè padà kò ní balance ó tún nàmọ́ sùjúd ara ilé ló gbajúmọ̀ jù láwùjọ àwọn mùsùlùmí torí pé ìfarabalẹ̀ tó nǹkan ẹ wà rí pẹ́ntó bá ṣe wípé sami'a Allahu liman hamida tí wọ́n mú sọ tó bá ń kí lẹ́yìn náà tó náà sì máa ṣe rabbana wa lakal hamd lẹ́yìn ọmọ ẹjẹ́ bí ẹni tí tún lẹ́yìn máa tó tún wá ma hamdan kathiran tayyiban barakan fi tí ìbá ma káàrù ní tó ha lẹ́yìn rabbana walakal hamd irú ẹni ìlú mọ́ ní farabalẹ̀ tó nǹkan ṣùgbọ́n tó bá ṣe pé tó kàn mọ́ ní rabbana walakal hamd tó bá ṣe gbólóhùn nǹkan tá báyìí ìlọ sujúdù nìyẹn ṣùgbọ́n yóò fẹ́ gbìn ìjó àti ṣetán kó tó lọ sojúd ẹ̀sì wípé tẹ bá ti máa ń kájú kírun gbogbo àwọn nǹkan kan bẹ́ẹ̀ nù tó ṣe wípé bóyá kì í sábà mú wá ìfi máa ń sábà kírun ní yára yára yára bẹ́ẹ̀. orígun keje orígun kẹjọ ìgbóríkò níbi ìjókòó ẹlẹ́ẹ̀kẹsàn-án aljulusu bayna sajdatayn ìjókòó láàrin ìforíkalẹ̀ méjì gbogbo àwọn kan wọ̀nyí orígun òrun ni ẹlẹ́ẹ̀kẹwàá atum'anina ìfarabalẹ̀ lórí irun ẹlẹ́ẹ̀kọkànlá at-tashahudul akhir ìsìtàṣáhùdù ti parí irun ẹlẹ́ẹ̀kejìlá aljulusu litashahudul akhir

tàbákòlò rùkú á sókè káwọ́ wá lọ sùjúd ó ní kó rùkú kókó lọ sùjúd náà kó tó wá sókè so ọ̀ràn anya orígun òun ẹlẹ́ẹ̀kẹrin láàrùn táǹkì oníkàtó gbogbo àwọn tó jórígun yìí kàtó wọn ó sì yẹ kàtó kan lè sáré yóò wá táwọn àfáà kàǹkà mẹ́rẹ̀ẹ̀rin láyìí wọ́n ka ọ̀rọ̀ àtàṣáòdù làákìr àtàṣáòdù táà ń ṣe ní parí àtàkọ́kọ́ ń kọ́ sípò sara sára goni ni pàápàá jùlọ nírun ní rọ́kà àbí mẹ́ta bóni rọ́kà àbí mẹ́rin lórí àwọn ọ̀sọ̀ ìṣá àtàṣáòdù àkọ́kọ́ yẹn kò sí lára orígun ni ọ̀rọ̀ ń bọ̀ àwọn ọ̀ràn èèyàn wọn eléyìí òun lòun tẹ̀lé àwọn orígun ìran mẹ́rẹ̀ẹ̀rìnlá tàkà síwájú òun jẹ́ mẹ́jọ àkọ́kọ́ àtàgbératul ghayri al-ihram ó láwọn afáàmì máa ń pè ní takbiratul intiqalat nínú àwọn tíra àwọn míì àwọn alágbárò tá máa ń ṣe ká fi ń ṣí kúrò níbi àyè kan lórí ìrúnsáyè mi òun yàtọ̀ sí takbira àkọ́kọ́ tá a fi ń wọ̀rùn ní nínú wàjibáti sọ̀rà nínú àwọn ọ̀ràn yọ̀run ni ẹlẹ́ẹ̀kejì ogbólóhùn sẹ́ni ala hamida fún ìmáàmù àbẹ̀ntín dárùn kí ní wàjibáti sọ̀rà ara àwọn ọ̀ràn yọ̀run ni ìmọ̀lẹ́ màmá kó lóhùn dárùn kí kúrò yòrò kó kó fẹ́ padà sókè kó hamida ju ẹlẹ́ẹ̀kẹta kọlù rọ́bàná wàlàkàlhàmd ogbólò rọ́bàná wàlàkàlhàmd ìmọ́mù wa máa ń sọ bẹ́ẹ̀ni nǹkan méjì ìmọ́mù mú sọ tó bá ní sẹ́mi aláàrẹ mọ̀lhámídá ọ̀ràn yẹn ní fóun kò ní rọ́bàná wàlàkàlhàmd èrò ẹ̀yìn mi ní sọ́ọ̀rọ̀ yẹn fún kó ní sẹ́mi aláàrẹ mọ̀lhámídá mo ṣẹ̀ ní sọ tádìsà sọ ní pé tí bá ní sẹ́mi aláàrẹ mọ̀lhámídá fàkóòlù rọ́bẹ̀nà wàlàkàlhàmdì èyí tí ẹrù ẹ̀yìn ó sọ ní rọ́bẹ̀nà wàlàkàlhàmdì ó sì lè sọ ní síyáàgù bí mẹ́ta ní fọ́ọ̀mù bí mẹ́ta ó lè ní rọ́bẹ̀nà wàlàkàlhàmdì ó lè ní rọ́bẹ̀nà lákàlhàmdì tí ó sì wà ó sì lè ní allahumma rọ́bẹ̀nà wàlàkàlhàmdì Ah, lábàdá ilé ìkásù lọ tí necessity bá wà ráńtì karen tí ó mọ ọ̀rọ̀ tí mọ mọ sọ lórí ìhùn sáàpé tàbílẹ̀kù sọ́ọ̀tì ìmá Imam Bukhari ti bà wá bàrẹ̀ nínú sọ yóò hùn wọn tàbílẹ̀kù sọ́ọ̀tì ìmá tí necessity bá wà ráńtì bí mọ mọ sí ń sọ tó sọ lórí ìhùn ó yẹ ká rí kìí sí al-mu'azzin lẹ́yìn táyà kó mọ pèrún wọn ò ní ó sọ nǹkan tí mo bá ń sọ lẹ́yìn tí mo azẹ́nu bá ti pèrún tán iṣẹ́ ti ẹ̀ parí ìmáàmù lè ní kẹ́lẹ́ ní ìṣèkọ́ mọ́ arábíkà tí ń ṣìgbé síra wọn ìyẹn àgbà pé àlèmọ́ àzín òun náà ló ní agbára kó ṣèkọ́ mọ́ ara agbára kápẹ́ òun nìkan níbẹ̀ lọ́wọ́ tiẹ̀ agbára bá ti bẹ̀rẹ̀ ẹnu ọwọ́ ìmáàmù ló wà ẹjọ́ bá sì ìmáàmù ló lè sọ wípé ṣèkọ́ mọ́ mùsùlùmí gbọ́dọ̀ máa sọ pé èdè mi lè jáde mọ́sálásí iṣẹ́ ti yín ni kẹ́ ẹ pè run kẹ́ ẹ sọ àsìkò òun ṣe méjì ni mùsùlùmí gbọ́dọ̀ lè máa ṣe tí ó máa ṣe muhafaza ala awqati salat yóò máa sọ àsìkò òun láti lọ pè run kò ní í gbà yọ̀ǹda lọ́wọ́ ìmáàmù kó tó lọ pè lábẹ́ òfin pípè tiẹ̀ gan-an òun yóò dé mọ́ mọ́ mọ́sálásí tábà tí wá fẹ́ kírun ọ̀rọ̀ muhazinu wọlé mọ́ ẹni tó bá wù máàmù ló lè ní kó ṣe ẹ̀kọ́ mà ìmáàmù tí wọ́n ń dàgbà máikrófóònù òsì òun náà gbákè mà mọ́sálásí tóbi gbogbo lè sọ wípé àfáà tẹ́ ń bẹ ní ganu bẹ̀rù ní tí bá ti ń sọ ẹ máa rọ̀ àfáà tí ń bẹ ń bì náà ní tí bá ti ń sọ ẹ máa rọ̀ àfáà tí ń bẹ láàrin gbogbo yìí náà ní tí bá ti ń sọ ẹ máa rọ̀ ẹ lófin òní wọn kò ní tẹ̀lé owó sọ́tìlì ìmọ̀ ẹ̀rí ń bẹ fún àmọ́ tí ò bá sí situation yẹn ni mo ti gbajúmọ̀ láwùjọ lẹ Yorùbá wípé kódà ń gbà ní ìmáàmù gan lè fẹ́ẹ̀ lókè gan ju màásìmù lọ èyí jà dáadáa lẹ̀ nínú ẹ̀sìn ẹlẹ́mi lè wá ní ṣùgbọ́n wọ́n ṣe ń Saudi mọ́sálásí méjèèjì wọ́n ń ṣe àwọn ní ẹni tí máa ń rọ gbòòrùn àti ìgbọ́n tí máa ń mú sọ wọ́n ṣe nílé Ọlọ́run àbọ̀wọ̀ ní Maka wọ́n ṣe ní mọ́sálásí ànábì ní Madina kò sí ẹ̀rí fún ẹ̀sìn ọgbọ́n ṣe ọlọ́run ó fi ayé ilẹ̀ fún wa ó ní mo fi nǹkan méjì ilẹ̀ sáàrin yín lẹ́bàá tí ń gbá méjèèjì mú láǹtẹ̀dé bá àdí àbàdà ẹ̀ ní sínà lẹ́yìn mi òfin ọlọ́run àti súnà náà tó kan àwa nìyẹn kùránà àti súnmọ́ lọ́n fi sìn wọ́n lẹ́sìn so ọmọ tẹ́yìn náà sì ní àwọn náà àwọn náà sì mọ̀ táwọn bá yí ṣùgbọ́n báwo kan ló máa bá yí tábà ti rí ẹ̀rí fún gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo a nílò ó dàbá àwọn bá ń ṣe so n fún wa fẹ́ ta kí èsì sí lábala ilé gẹ́gẹ́ ni wípé títẹ̀ bí ẹ̀kọ́ sọ́ọ̀tì rẹ̀ náà tó bá become necessary láti ṣe àwọn àṣìṣe kan máa ń wáyé lọ́dọ̀ ẹni tó bá ń rán sí mọ́mù sọ torí pé wọ́n ń sọ ògùn fọ̀ fún mọ́mù ni so yìí tí mọ́mù bá sọ ni wọ́n náà sọ tí mọ́mù bá ní Allahu akbar wọ́n náà ní Allahu akbar tó bá débi sẹ́mi Allahu liman hamida ní sọ pé rabbana wa lakal hamd sẹ́mi Allahu liman tí mọ́mù sọ yẹn ìwọ sọ torí pé iṣẹ́ ìmọ̀mù ni wọ́n náà ń ṣe kí ni ń ṣe tó bá ti ní Rabbana walakal hamd ó ti já kúrò lórí ìsòǹgbùfọ̀ fún màmù ó ti ra ilé ìdẹ́tọ́ tó kàn kírun lẹ́yìn màmù tí ò níṣẹ́ kan tó ṣe fún màmù mà. ìròpọ̀rọ̀ yìí yẹ tí yóò bá sí pé bùkátà wáyé kí arán tí màmù sọ lórí ìrùn microphone wà gbogbo alágbọ́ tí wọ́n bá ti ń sẹ́mi Allahu liman hamida kí gbogbo ó sọ Rabbana walakal hamd. Awa ẹ̀rọ ẹ̀yìn ọ̀rọ̀ yẹn ti mọ́mù ní kúrò sẹ́mì àbá alhamdá kó náà tún sí kí ni ọbanáwà kalhamd almamumun àwa èrò ẹ̀yìn in tásọ nìkan ni rọ́bàná ọ̀nà kalhamd ṣùgbọ́n mà tó bá kí ń gba tẹ́ ìmáàmù ṣe lórí irun torí kọ̀ǹdíṣe kan sí kejì in tí mo bá ń sọ gangan ìwọ náà ó sọ ti gbogbo àwọn èèyàn ó gbọ̀n tí mò ń bá ti bá kí ó débi sẹ́ni àwọn alìmọ̀nà hamida ń tó sọ yẹn ìwọ náà ó sọ ìwọ padà wá sí rabbana wa lakal hamdu ti tiẹ̀ sínú jẹ́jẹ́ kí é mẹ́mú lóṣù tẹ̀ náà sínú jẹ́jẹ́ ó sì dédé àdísá lẹ́nu sọ wípé idha sami'tum yu'adhdhina yu'adhdhin faqulu mithla ma yaqulu al-mu'adhdhin tẹ́ẹ̀ bá ń gbọ́ tí mu'adhdhin bá ń pèrún dèédé tí mo wájú mo ba ń nke nǹkan na náà mọ̀ sí kíni ẹ máa sọ. ṣùgbọ́n wàá ayé ẹni tí kò ń sọ fún imam allah akbar òun náà sókè bí imam kí gbogbo lè gbọ́. imam kí fatiha tán ó ké sórọ̀ tán ó lọ rùkú ó ní Allahu akbar òun ó sọ gbọ́. tí mo bá ti wá ní o ti já kúrò lẹ́yìn iṣẹ́ tó ń ṣe fún màmù so in tí màmù náà bá sọ wọnú sọ ẹlẹ́kẹrin kọlu subhana rabbiyal azim fi ruku' ogbólò subhana rabbiyal azim tán sí bí ruku' tara àwọn ọ̀ranyàn ìrun ni ẹlẹ́kẹrin kọlu subhana rabbiyal a'la fi sujud ogbólò subhana rabbiyal a'la tán sí lórí ara àwọn ọ̀ranyàn ìrun ni ẹlẹ́ẹ̀kẹfà kọ́ọ̀lù rọ́bdọ̀ fúrílì bẹ́ẹ̀ni sọ̀jọ̀sẹ́yìn bá bá forí kalẹ̀ àkọ́kọ́ lórí ìrun gbogbo rọ́kẹ́ àrùn kọ̀ọ̀kan ló forí kalẹ̀ méjì àbí bẹ́ẹ̀ bá forí kalẹ̀ àkọ́kọ́ tá a jòkó padà á ní rọ́bdọ̀ fúrílì lára àwọn àjùbá tó sọ láti ní ẹlẹ́ẹ̀keje àtàṣáhùdù a sọ̀rọ̀ kan pàṣẹ lábẹ́ eléyìí ibi tí wọ́n ti àtàṣàwòlá awálùbọ̀ àmọ̀rò pé kí wọ́n ti bọ̀ abẹ́ àrùkánù sọ́dá wọ́n ti bọ̀ abẹ́ wàjìbá tó sọ́dá kí nìdí ìdí ni wípé tí gbàgbé bá sẹ́yìn ọ̀rọ̀ padà débẹ̀ láfi ní kíní yìí a kind of uh, primary introduction yìí ó ṣe kókó gan tí gbàgbé bá sẹ́yìn ọ̀rọ̀ kí èèyàn jòkó lórí wọ́n kí àìlẹ́ẹ̀kejì lórí ìrun láti mú tàṣàwòlá awálùwàá àtàṣáódò àkọ́kọ́ wá tó bá fi lọ sókè tó sì balance kì í sọ̀rọ̀ èèyàn fún mọ́ kó padà sórí ìjòkó àpáti bí mo ṣe ń lọ lórí àwọn ìdí wọn sọ pé subhanallah ló ní ìtìtajú pé ah wọ́n jẹ́ ìgbà pé ó ti pé méjì tó yẹ kí n jòkó níwàá tó bá jẹ́ ti parí ni tí ìrun ti parí kódà kò ti balance ó gbọ́dọ̀ jókòó padà foríforí gùn gbòrògbòrò yìí ihe wa hmm. ti parí irun nísìnyí rò pé òun ti parí irun ó ti parí irun kò sì tàṣáhódì ìbárí kò sálámà ló bá dìde ìdá yìí dìde kò tí ìdórí ìdó sàbáhà rẹ̀ subhanallah ọ̀rọ̀ yẹn ní kò ó jẹ́ títún wá báláǹsì kó tí ṣẹ́kùn ìwọ̀n wá ti lé rákà kan o rákà tí ń dínà láwà lórí èyí wọ́n subhanahu lọ́dọ̀ wá ní ara ah, o èmi ò kì rákà lè tán bátọ̀ láti sọ̀dá àtọ̀ ẹ̀rùn rẹ̀ bàjẹ́ ó mọ̀ ó ti di kó mọ̀ ń mọ̀ láti tẹnu kún nìyẹn mọ́tọ́ má so tàkọ́kọ́ yóò mọ̀ wà nípò wàjìbà torí pé tá a bá ti ìgbàgbéra tá ṣe tá a ti balance tán lókè kò jọ ọ̀ràn yẹn ká padà wá má ní tó bá yẹ ká san kábi tán rẹ̀ náà sí ìlú sáà láwọn àṣà ní tó fà á nìyẹn tán fi gbóhùn sí abẹ́ wajibatu as-salat ẹlẹ́ẹ̀kẹjọ aljulusu tashahud aljulusu ìjókòó náà níbi tashahud àkọ́kọ́ yìí torí kò yìí bá ṣe tashahud tá ní jókòó àti tó bá ṣe pé bóyá ọlọ́run dá lẹ́ni tó ní àti jókòlókù so òun fi ń jẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn ọ̀ràn yàn ìrun tàṣàdùlá àwà yẹ kó jòkó ṣe ní ló bá ní lè méjì fẹ́ ó gbọ́dọ̀ jókòó ṣe ni ní tó fi yẹ ká tún mọ̀ nípa àwọn nǹkan tí yóò jẹ́ kí ọ̀rọ̀ sùúrù sáàrù tábà tírítì kó tíjì kílẹ̀ sí wa òun tí wọ́n pè ní súnà nà àwọn àfáàmì wà á pè ní mustahabatu sọ̀lá àbí kí wọ́n pè ní fàdọ́ ìlú sọ̀lá sẹ́rí mẹ́ẹ̀ta yìí kẹ̀kẹ́ náà ni al-Albani al-Allama al-Muhaddith rahimahullah ta'ala rahmatan wasi'a wọ́n ní tí a bá ń kànú tí ó ní àfáà ní istahabba al tó àwọn àfáà fẹ́ kìnníkan wọ́n ní kò sí inú àwọn àfáà tí wọ́n fẹ́ kẹ̀kẹ́ lẹ́yìn tí wọ́n rí ẹ̀rí fún nǹkan yẹn kò sí ní tí àfáà kan fẹ́ fẹ́ nínú ẹ̀sìn fún wa táàbì sòfin ẹ̀sìn táàbì máa sìn lọ́hùn kò wá ní ilé ẹ̀rí tí ó gbàrà lé sọ́dọ̀ míì bí wọ́n ti máa ń kọ́ wa ní kékeré tàbá ń ka àwọn tíra pẹlẹpẹlẹbẹ kọ́là ṣe ewu nǹkan kan yẹn ìsàhábàlì òdàmọ́ àwọn afáà fẹ́ àwọn afáà lè dàtí ọ̀fẹ́ nínú ẹ̀sìn <laughs> nígbà tí ìṣòro yìí kò sí àfáà kan tó ní ọ̀fọ́rítì láti mọ̀ọ́mọ̀ ìtúrísì nìkan nínú ẹ̀sìn láìsí pé yóò rí ẹ̀rí tí ó tọ́ka sí ìgbà náà wá ń bẹ ẹ̀rí yẹn lè wí kí o ṣùgbọ́n gbọ́dọ̀ sọ pé tí mo rí rè tèmi náà fi sọ pé akíní yìí kì í sọ̀rọ̀ èèyàn àmọ́ ìsìláàmù fẹ́ fún wọn tábàdé ṣe àgbàládà so wọ́n tún wá ní fàdọ́ yìí àwọn àṣegbọ́ rẹ ṣẹ́ nínú ìrun kíkí ìsìláàmù pè ní musahabat àbí wọ́n pè ní iṣẹ́ àṣegbọ́ rẹ nínú ìrun kíkí onímọ̀ ìsúná mùsọ̀lá so tí ó fi lo gbogbo àwọn gbólóhùn yẹn fún kojú wípé àìmọ́ ìráǹfààní àti ṣe àwọn nǹkan yẹn kò ba àrùn jẹ́ ṣùgbọ́n tí ìbá ráǹfààní àti ṣe ó mú kẹ́yìn ó ṣe ìrun lọ́sàn nígbà tó ṣe wípé òun máa ń ń ṣe ọlọ́run ti sọ fún wa náà rí tàkà síwájú wípé sọ́dọ̀ kàmáàrọ̀ ẹ̀túnmú ni sọ́lẹ̀ àmọ́ ìlànà mímọ̀ lọ́dọ̀ àwọn àfáà ẹ̀sìn ní pàápàá jùlọ àwọn àfáà súnà wọ́n máa ń fẹ́ mú dájọ́ kankan wá lọ́tọ̀ọ̀tọ̀ so that èyí tó bá tẹ̀ bọ́ mọ̀yàn lọ́wọ́ èyí fi mọ irú ìdájọ́ tó bọ́ mọ̀yàn lọ́wọ́ tó bá ṣe pé tó ṣe kó bàrún jẹ́ yányán ni yóò lóṣù tó òun rẹ̀ kí tó bá ṣe pé tó ṣe wípé bó ṣe bọ́ ọmọ lọ́wọ́ lórí ìrun yìí kò bàrún rẹ̀ jẹ́ yóò fi lè mà ní tí wọ́n ń pín gbogbo àwọn nǹkan wọ̀nyí nìyẹn tòlókè ìyá ẹlòmíì nínú gbogbo tí wọ́n kọ sáà náà bí pín bẹ́ẹ̀ ni lọ́dọ̀ àwọn oníròrí tẹkifírí tánàbí pín bẹ́ẹ̀ ni bídíà gbogbo tí wọ́n tún yún fíkì bídíà ni àníjẹ̀ èsì bídíà ọ̀ wọ́n kò sókò àìmọ̀kan wọ́n ń pàdé náà àìmọ̀kan ìmọ̀ títí ń bẹ láti ojú ayé àwọn sálá fún un ká fi lè mọ kí ìdájọ́ ẹ̀sìn lórí àwọn nǹkan kọ̀ọ̀kan yẹn torí tí òun ṣe àdíṣì kan náà ló sọ̀rọ̀ fún gbogbo wọn àdíṣì ọ̀tọ̀ọ̀tọ̀ ó sọ kalẹ̀ fún wọn. sọ́nà sọ láti òpin méjì alkọ̀ọ́líyà wal àwọn súnmọ́rún sọ láti kan bẹ tó sì wípé gbólóhùn ọ̀rọ̀ ló ń tá sọ̀rọ̀ ẹnu àwọn kan sì ń bẹ iṣẹ́ làwọn a àwọn iṣẹ́ ni àwọn táwọn sọ lọ́rọ̀ lórí ìròyìn mọ́kànlá náà làwọn àkọ́kọ́ ìgbà tá bá ní wọ̀run a máa ti nǹkan tí wọ́n pè ní àbí wọ́n kò ní àdéhìyà tó àléfìtà ní àdúrà tá a máa ń ṣe láti mi ṣí ìrìn kíkì اللهم بعد بيني من خطاياي كما بعد من الشفق المغرب بذلك أقوى أولا تعرف عن من صلوه أنه في توباتي صوري سكان من بوري سمجي من الله ìgbórí sí ìgbórí bàbá ó wá dá kó sípé tó bá mọ gbogbo rẹ̀ kó mọ ọ̀tá ní ìtìmọ̀ síra wọn so sunna na Muhammad sallallahu alaihi wasallam tó bá ti ṣe Allahu Akbar ó rí pàánà bí dákẹ́ lásìkò tó dákẹ́ yẹn adéyà yẹn ló ń ṣe hmm? kò sí lára kò sí lára ìṣòwò wọn hmm. náà eléyìí sunna náà dì lórí ìrun bẹ́ẹ̀ ni ò bá ṣe kókó sábẹ́ wàjibát kókó sábẹ́ ọ̀kan torí gbogbo àwọn kan yìí náà láti ọmọ sọ̀rọ̀ sùúrù sáwùlẹ̀ lórí ìyẹn wá gbàgbé kò wá sí kó máa wò ní pé wọ́n ti dínrùn kù àbíkọ̀ sùúrù sáwù láfi ní ká nímọ̀ nípa àwọn kan wọ̀nyí ó sàkọ́kọ́ náà ìkejì àtàwùr ìfẹ́ àwọn òbí lẹ́nu sọ ìtọ́nà rọjí ẹlẹ́kẹta albasmala ìfẹ́ bí sinmi rahman rahim méjèèjì yà náà bí máa ń ṣe ṣùgbọ́n náà bí ń ṣe sókè ó ní sọ́jọ́ Umdatul Ahkam al-Maqdisi kọ́lọ̀ kó bá kẹwọn na fi chatarize babu kan yau tira mafi babu la yajharuna bil sa'adat wal basmala ojú ọ̀nà ọ̀rọ̀ pé ta bá fẹ́ kírun àìka kéwu a'udhu bismillahir rahmanir rahim káwá kà sókè àìkà sókè lórí òun orí fatiha láti bẹ̀rẹ̀ ní kí ó sókè tó bá jẹ́ ẹ̀rùn tó sì yẹ kí akí ó sókè ìyàwó Aisha radiyallahu anha wọn ní àwọn kírun lẹ́yìn oṣù ọlá alayhi salatu wa salam àwọn kírun lẹ́yìn Abubakar àwọn kírun lẹ́yìn Umar kò sí kan náà mẹ́tẹ̀ẹ̀ta tó máa fẹ́ kírun kan ka bismillah sókè tó ń sì a'udhu billahi sókè. qala Shaykhul Islam Taymiyya rahimahullah ta'ala wọ́n ní tó bá wá wáyé pé ìmáàmù Allahu Akbar tó ṣe ó wá ṣe àdúrà tààláàfin ṣínú kíkí ó ṣe tán yóò bẹ̀rẹ̀ sí ń ké rúbábẹ̀ lórí a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin wọn kò bá rẹ̀ jẹ́ o kò sì lé òkun ó ṣe déédéé bí ìgbà kí ju ti yẹ kó kéwú jẹ́jẹ́ ó kéwú sókè ju ti yẹ kó kéwú sókè ó kéwú kò sí gbogbo táwọn àfáà tí wọ́n ní researches tó ṣe gbára lé ṣe lórí ìṣúgbìdì sáàrù ẹ̀ ní kà ẹ̀ ní gbọ́ kí wọ́n kà wípé èkì ó jẹ́jẹ́ sáàrù ìlú ẹ̀ka kí ó jẹ́jẹ́ àbí èkì ó sókè ní ẹ̀ka kí ó sókè èkì ó sókè ní ìṣẹ́ kí akéwẹ́ ìlú ẹ̀ka kí ó sókè àbá kí sókè ní ẹ̀ka kí ó jẹ́jẹ́ ó yóò wà ni wọ́n sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn báwọn záàbù tó kù wọ́n sọ̀rọ̀ ẹ̀ ìwúyé táwọn sì ń wí pé ah, nígbà táwọn ibi kí ó sókè níbi tí ò wá kí jẹ́jẹ́ gbígbà pé ó dín nǹkan ni màtá náà bí kí ó jẹ́jẹ́ níbi tí ò wá kí sókè gbígbà pé ó lé nǹkan ni tá a sì rí àwọn àhàdí ìfúnṣẹ́ ọlọ́run gan-an ṣe méjèèjì gan síra wọn tí ó túmọ̀ sí pé tó bá wáyé bẹ́ẹ̀ fún yín sùn sábìsà kan ò gbọ́dọ̀ wáyé láti fi rectify pé ẹ̀sà ṣíṣe bákan náà ẹlẹ́ẹ̀kẹrin kọlù àmín ìmáàmù ṣe ké fatiha tán táwa ní àmín ìmáàmù náà ṣe ni ìrẹ̀yìn ṣe ni gbogbo eléyìí lẹ́bẹ̀ẹ́ sọ́nà sọ̀dá lọ́kọ̀ọ́lẹ́yà òun ló wà ẹlẹ́ẹ̀kárùn qira'atu surati ba'da al-fatiha kákẹ́ sura lẹ́yìn fatiha arásán sọ̀dá ti yìn ó dẹ̀ sí pé nù àwọn àfáà kan tí wọ́n gbé sábẹ́ sunnatu sọ̀dá al tán wá ní ẹni tí ò ké sura lẹ́yìn fáṣà lórí ìrun tó bá di wípé ó tún wá ní ìsìsúnà kan náà lórí ìrun wọ́n ní ìsìsú ìdí sáwì ò tí súnà méjì àfilẹ̀bọ́ fún yàn ní orí ìrun ẹlẹ́ẹ̀kẹfà alìjáàrò bìlọ̀kọ̀rọ̀ àti mìíràn kí mọ́ mọ́ kí ó sókè tó bá ń kí òun ní ìbá kí ó sókè àràsúnà lónìí

ibi tó kéde jẹ́jẹ́ sí yẹn nífa ní lórí àyà yẹn ìgbà yóò ti kọ̀ntínú pẹ̀lú ìkèsókè tó bá tí òun fẹ́ yọ̀ wá ṣàlàyé ló ṣẹlẹ̀ fáwọn èrò ẹ̀yìn so kì í ṣe nǹkan tí ó máa sọ̀tún lù sáwì ẹ̀ lórí. ẹlẹ́ẹ̀keje kọlù ghayru al-ma'mum bára tahmid ẹni tí tèèṣe imam àti ẹni tèèṣe imam gẹ́gẹ́ bí imam سيما سبحان ربنا ولك الحمد ما تبغى نسمع الله من حمدة تنيوس ربنا ولك الحمد كونوا غير المامون إمام إمام تنتينو تبغى نسمع الله من حمدة أو رياس ربنا ولك الحمد أو أسكن صلاة كيفو نوت ربنا ولك الحمد في سيتي تيينيه لا بسنن الصلاة نكفي سيونايا نيو أسي جونا يفاوضا جيه pamọ́ ẹlẹ́ẹ̀kẹjọ ma zada al-marrati fi tasbih ar-ruku' ìgbà tá à ń ṣe subhanallah ìtorí ruku' subhanallah bẹ̀rẹ̀ àwọn rí tá à ń ṣe lórí ruku' ká sí tayọ ẹ̀ẹ̀kan ṣùgbọ́n mo sọ pé ká sí lẹ́ẹ̀mẹ́ta ẹgbà ṣe ẹ̀wà wípé ah, al-imam ah, ruku' سبحان ربي لا سبحان ربي لا عظيم سبحان ربي لا عظيم سبحان ربي لا عظيم وما ما سمت تعالى طيب بو تو باو في لي ابي سنن ني ا كان سو سوباي لو وا تو جي اورايا او طيب هناك ما زاد على المرة في تسبيح السجود سبحان ربي العالى تعالى سنوري فريقا له كل لوريك oúnjẹ mẹ́ta oúnjẹ mẹ́rin àbíjò tẹ̀ ló ń ka lábẹ́ súnmọ́nà sọ̀dá alkọ̀ọ́líyà ló náà wà ẹlẹ́ẹ̀kẹwàá ma záàdà alẹ́lẹ́mọ́rọ̀ ti fi kọ́ọ̀lì ìbẹ́ni sọ̀jọ̀tẹ́yìn wọ́bùk fèrèlé èyí tó bá lé nínú ọ̀rọ̀ tí a máa ń sọ láàárín ìforíkẹlẹ̀ méjì láti ní káṣẹ ó wà lé rọ́bùk lẹ́yìn ẹ̀ ọ̀rọ̀hámní wàjúbúrúní ọ̀rọ̀zókóní ọ̀rọ̀fáàní gbogbo tó kù lẹ́yìn rọ́bì fúrílì yẹn ara àwọn súnánù sọ̀láàtì ni kò sí lára àwọn wàjìbáṣó ìsọ̀lá ẹlẹ́ẹ̀kọkànlá asọ̀láàtì fi tashahhud al-akhir ìṣe asọ̀láàtì ibrahimiyya sí ní tashahhud ìparí lára súnánù lọ́wọ́ eléyìí tí ẹnu àwọn afọ́ ọ̀sẹ̀ ọ̀kan lé lórí ni ẹnu sọ̀kan lórí ẹ̀ ètò súnmọ́ ìtọ́jú ní pé lára àwọn ọ̀ràn èèyàn lòun wà ibi ká ṣe sọ̀láṣẹ́ ìbìràníyà lórí tàṣáhúdù àkọ́kọ́ òun ló ti jẹ́ súnnà pòórá àǹfààní àti ṣe pòórá àǹfààní àti ṣe òun kí n lẹ́yìn máàmù tó ṣe pé bóun ti ka kí ó débi wáṣẹ́ la ilaha illallah wahdahu la sharika lahu وأشهد أن محمد عبده ورسوله لون ديجي اللي بتشهد على كوكو ولوكي وافع فاجدي ما سيساعد إبراهيمية نبيه إسلام وفرما so الصلاة الإبراهيمية súnà ní ká ṣe lórí tàṣáódù àkọ́kọ́ tí ó sì ọ̀ràn yàn kò kàn pa ṣùgbọ́n níbi tàṣáódù ti parí kò tó bẹ́yìn ò bá ṣe làzínà sí yóò òní fi máa ń sèyàn láàánú tó sọ láàtù yìí ni ò wá rí àyè inú ọkàn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ilẹ̀ Yorùbá sọ láti fàátì ló ti gba ogun ọkàn wọn wọ́n fi bídí àtìjáni ahmed tìjáni wọ́n fi rọ́pò súnà ń ṣe ọlọ́run owó eléyìí náà ẹlòmí ò sì rí sáburú kọ́lọ̀ tó ń gbọ́ wá sí so anisọ́nà sọ́lá méjì ní pín sí èyí tá à ń sọ lẹ́nu ọ̀làyànjú ètò ṣe pé iṣẹ́ ara láfi ṣe olóńbọ̀ wáyé ìyẹn náà tóbi mẹ́tàlá àkọ́kọ́ rọ́fọ̀lù yẹ̀dẹ́ ní máa takbiratul ihram ká gbọ́ méjèèjì sókè nígbà tá a bá ti takbiratul ihram iṣẹ́ ìbádà méjì là ń ṣe níbẹ̀ yẹn èyí tá à ń sọ lẹ́nu Allahu akbar iṣẹ́ ìbádà kan ìgbọ́wọ́ wa sókè iṣẹ́ ìbádà mìíràn ojú méjì sẹ́rí èyí tàà sọ lẹ́nu Allahu Akbar yẹn ìyẹn ló jẹ́ kan nínú àwọn àrùkánú sọ́lá ìgbọ́wọ́ sókè lára àwọn súnmọ́nù sọ́lá alfèèléyà ni lára àwọn súnmọ́nù sọ́lá alfèèléyà ni ọmọ fi wá nínú àrẹ̀gbà wá wípé ìyẹn lè nílẹ̀ ọkọ́ sí Allahu Akbar kó tó gbọ́wọ́ sókè Allahu Akbar sí wà gbọ́wọ́ sókè ó sì bè kọ́kọ́ gbọ́wọ́ sókè kó tó sí Allahu Akbar ẹlẹ́ẹ̀kẹta ó sì bè sí méjèèjì papọ̀ Allahu Akbar èyí yóò ló gbajúmọ̀ jùlọ ìyí táwọn fásitì máa ń ṣe àwọn ẹ̀fọ́ sí wẹ́wẹ́ ìwọ̀n kan ìrìn wípé

ẹlẹ́ẹ̀kẹrin hapoliyadaini akìbàzáìríkà káwá ka méjèèjì lẹ́yìn méjèèjì nígbàtà dórí òun kátẹ́ ẹlẹ́ẹ̀kanùn wọlé tì yìí bàbá wá tẹ̀ yìí sígbàyà yìí kó wá ń já sí pé àwà gbé ọ̀tún agbèlé àlàáfíà òdìlẹ̀ karùn-ún lábàlá eléyìí náà àwọn olùmọ̀ ní Islam wọ́n fi àwọn àlàyé ọ̀rọ̀ kọ̀ọ̀kan hàn ra wọn wọ́n sì fi wọn ra wọn lórí ẹ̀rí ni kìí ṣe lórí ìfẹ́nu ìjẹ́ alìmùsọ́lì bada ruku'ihi alìyẹ́jìbọn aléhì wádìí ìyàdé ní fọ́kọ̀ sọ́dọ̀ ẹn yorùsílù hùmá ẹni tí ń kírun tó káwọn mọ́ yà ńgbà tí ń kí fátíà lọ́wọ́ ńgbà tí ń kí sọ́rọ̀ lọ́wọ́ ó parí sọ́rọ̀ tó ń kí ó wá lọ rùkú ìgbà tó kúrò rùkú tó padà sókè padà tí ó sì àfikárò kò tó rú gbígbó lọ sí ti só rọ yẹn ojú ọ̀rọ̀ yẹn kó tó káwọn yẹn máyà ní àbíkú dáwọ́lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí kìí ṣe ń tí ìmọ̀ fi yé wa láti lè Muhammadu wa àdé sọ́lá tó

gbàtà sí ń kí olórí irun àyíká náà ni ẹni pé tàǹkì fàáchà tàǹkì sọ̀rọ̀ náà ni ìgbà tá bá wà lórí ìjó gbogbo ohun tó kù lẹ́yìn ìgbà yẹn tábà máa ń ṣe àfikárò là ń ṣe fàáchà àti sọ̀rọ̀ kan ni à ń ké má pé ìgbìyànjú táwọn ṣe lọ́dọ̀ táwọn ni wípé búrà nàbí Muhammad alayhi salatu salam tó bá ń ké fàáchà tó ṣe kẹrọ lórí irun ìmọ̀ ń káwọ́ máyà tí ò bá ti ṣe kẹrọ tó gbà àfikárò ní bá ń ṣe kíkàwọ́ máyà mi so ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà Hijaz àfáà Saudi Maka ni Madina ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi táwọn lọ ní wípé ọ̀rọ̀ àkọ́kọ́ làwọn lọ ànábì máa ń ká ọmọ lórí òun àdéhùn òun yanjú rẹ̀ pé gbàtí bá ń kéwù gbàtí ò bá kéwù àwọn àfáà Sham ní Syria lọ́hùn ń jẹ́ sódà ilẹ̀ wàhálà ṣẹ́kùnà náà àwọn dúró ní pé wọ́n tí ní sọ hadith sọ ní pé tánà ìbá ń kéwú lórí ìrún ìmọ̀ ká ọmọ ya títí mo sì pé tí ó bá ti káàkiri káwọn ìbá ń ṣe kò yí ká ọmọ ya so ti rí ẹ̀rí tí kìíní kejì akàwọn asọmọláìsẹ̀ fún wa ní o <laughs> àwọn ọ̀rọ̀ tó lágbára nu tíra ni <laughs> ṣùgbọ́n jẹ́ bíi pé àwọn tí ó mọ̀ ń gbọ́ wa tí gbogbo òsì tó ní kéw irú ọ̀ràn tó bá ti rí báyìí èèyàn kẹ́yìn kílèmù sèhíyà kẹ́yìn kan kílèmù pé tòun ló ráìtì jù abẹ́ ìnáwó sọ̀fẹ́ èèyàn kẹ́yìn kílèmù rẹ̀ èyí tí èèyàn bá fẹ́ ṣe nínú ẹ̀ yóò rí tóun rí ẹ̀rí tó ṣò lọ́kàn balẹ̀ làwọn ẹ̀ṣẹ̀ ẹ̀dà òwà náà ẹlẹ́ẹ̀kẹfà anáfọ́rọ́ ìlàmọ́rọ̀ ìsìnjóòtì ká máa ń wobi táà forí kanlẹ̀ táti forí kanlẹ̀ lórí ìrun àyè táà forí kanlẹ̀ yẹn là máa ń wò lórí ìrun àyè yìí máa wọ̀ tó máa wò sí máa wò kè máa wọ̀ ẹ̀gbẹ́ hmm? yàwó Aisha radiyallahu anha má ti gbà wá náà hadisi wọn gbogbo ń ṣe ọlọ́ alẹ́sàlátù sàlám ó ní ẹ sọ́ra fún ìjáde ṣàìtọ́nù tí máa bóò ni ṣàtọ́nù tó mọ wá jà wá lólè irun ànẹ́bì ní pàtó bá ti pẹ́ nìkan ní kírun ó ti ń wẹ̀gbẹ́ ọ̀tún ń wẹ̀gbẹ́ òsì òun ní wókè ní wàárín tí ò wo so eléyìí lára àwọn tí à ń ṣe lórí irun ni bẹ́ẹ̀ náà kọ̀dà mẹ́yìí ká spéèsì ẹsẹ̀ wa méjèèjì lórí ìrùn tàbá dúró lórí ìrùn káfẹ́ kí ọ ìyẹn pẹsẹ̀ pọ̀ kíyàn fẹsẹ̀ mọ́ra wọn èyàn ó ya ẹsẹ̀ méjèèjì yẹn so ẹ̀rí gbogbo náà tí wọ́n ń lò jẹ́ fèrè kọ̀tù wọn ò ní táwùsì àá wọn ò ní kí ni táwùsì àá wọn ò ní kẹ́ ẹ fẹ́ ẹsẹ̀ méjèèjì kó wá fẹsẹ̀ nífẹsẹ̀ wípé àyè yẹn mẹ́ta ìgbàtá yìí ké fátí àkàgàrà ó ti máa ní ó máa lákàtà ẹ̀ kí ìyẹn lákàtà tó fẹ́ kọlẹ̀ tẹ́fríkọ̀ ní sòpinya ni lábàbí ní kí wá lórí jẹ́mi ìyá ọ̀ láti mọ gbèdéke bá ti fẹsẹ̀ mọ́ láti ìyá sẹ̀mọ́ lórí ìrún ó ní gbèdéke bó ṣe ń fẹsẹ̀ mọ́ nírìn tá ló fẹ́ gbẹ́sẹ̀ ó ní fẹ́ mọ́ rìn nísìnyí kó mọ́ látàn rìn ó ní bó ṣe rọra fẹsẹ̀ tó mọ́ rìn gbèdéke ẹ̀ náà nìyẹn níbi ìjọ rìn fún màmù tó bá fẹ́ ṣiṣẹ́ pé yóò ní káwọn èrò ẹ̀yìn kí wọ́n sáwùsọ̀ ó fakún sáfún yóò ṣe déédéé gbogbo àwọn kẹtẹ́ yóò ṣe tó nìyẹn wọ́n ti látàn jù ṣùgbọ́n ọ̀rọ̀ wípé tó bá ti látàn jù èso gbàbẹ̀ wọlé kò sẹ́rì fún yẹn <laughs> àwọn afárá máa fi máa ń dẹ́rù bá àwọn àtàmì kékeré pé wọ́n tún wá ní tí o bá pàṣẹ papọ̀ ṣé wọ́n lèyàn pa èèyàn èèyàn porí èṣù papọ̀ mọ́ra ni àbí wọ́n sáà ni wọ́n ti máa <laughs> so káwara látàn díẹ̀ níwọ̀n báyìí ẹlẹ́kẹjọ قبض ركبتيه بيديه مفرجتي ihe ركوع ọmọ ka àwọn amárààrún yìí ká má jàmí ká má jàmí bàbá kó méjèèjì lórí lórí lórí ọmọ ó pàwé ó fún ìwò rẹ̀ mọ́ra wọn lórí ẹ̀ tọ́bá sí ń lórí òkú àwọn náà Muhammad orí ìrùn tàbára ṣe ni ẹlẹ́ẹ̀kẹsàn àwọn tààrà ń fi kalẹ̀ tàbá lọ sùjúd ka jẹ́ kó wà nílẹ̀ dáadáa iwájú orí ìmú ọmọ ka ẹsẹ̀ méjèèjì gbogbo àwọn nǹkan wọ̀nyí àrànsọ́nù sọ̀lá àlùfíìsì yà ni ẹlẹ́ẹ̀kẹwàá mujafatu àdùbáyìí àǹjàmbáyìí wà bá báfọ̀nìhí àǹfàkìdáyìí وفخذيه عن ساقيه وتفريق وتفريقه بين كبتيه وإقامة قدميه وجعل بطون أصابعه على الأرض مفرقة ووضع يديه حذو منكبيه مبسوطة مضموطة الأصابع tí a bá wà lórí sujud ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà eléyìí náà ó kùnà lára wa ga àwọn èèyàn máa ń fún àti kùn àti tán wọ́n fún mọ́ra wọn ni wọ́n wọ́n aká kólóbó lórí irun orí sujud a gbọ́dọ̀ fi àlàfo gbogbo tí bá ń jẹ́gbẹ̀ wa báyìí gbọ́dọ̀ ikun wa ikùn náà wọ́rọ̀ mọ́ kan eékún wa orí eh, ojú mẹ́sẹ̀ wa méjèèjì àlàfo tí ń bẹ lẹ́yìn yẹn fún papọ̀ mọ́ ara ịkan ó yà lọ́tọ̀ọ̀tọ̀ ni in tí ń jẹ́ eékún wa yìí a fún papọ̀ níbi a fún mọ́ra àyà bá ti yà nígbà tá a bẹ lórí ìdúró bẹ́ẹ̀ náà láyà olùsùjúd bákan náà ọmọka wa ká gbé kalẹ̀ dáadáa ká sì yá eléyìí ń jẹ́ dàkejì ti bí rùkú ti bí rùkú á sùjúd á ní báyìí wà láàrin ọmọka márùn-ún lára wọn súnmọ̀nù àṣọlá àlùfẹ̀ríyà ni ẹlẹ́ẹ̀kọkànlá alẹ́fẹ̀rọ́ṣù fi jùlọ sí bẹ́ẹ̀ náà sọjọ́tẹ́yìn ọ̀fẹ̀tẹ̀ṣẹ́wọ̀dì awọ̀l wàtàwárò kò fi fẹ́ ni wọ́n ń pe ìjókòó kan ní alẹ́fẹ̀rọ́ṣù kódà kí ni náà tún fi ẹyọ kankan tó wá nù ẹgbà wá bẹ́ẹ̀ wọ́n tún pè kan náà ní ah, subhanallah سبحان الله الافتراش ó tún ní irújò torí oríṣìí ìjókòó bí mẹ́ta là ní lórí ìran a ní al-iftirash a ní tí o gbàgbé ní ìsìn ní ọkọ̀ tí wọ́n ń pè a sì ní ìsìn pè ní àtàwárọ̀k al-qira'u naam al-qira'u oríṣìí ìjókòó mẹ́ta ó ní wípé ńgbà tó bá ń lọ lórí àkọ́kọ́ lórí ìrun èyí ó fi èèyàn ti ọwọ́ ọ̀tún ọwọ́ àlàáfíà yóò tẹ̀kalẹ̀ ẹsẹ̀ ti ọ̀tún èyí ó gàrú rẹ̀ lẹ́yìn tí ó mọ̀ dojúkọ pé yóò nà sẹ́yìn báyìí àwọn wà nà ọmọ àwọn àmìfẹ́ yìí ara á ṣe báyìí ni tí márùn-ún níbi tágbára bá máa èèyàn lè ṣe máa tó ń ṣe pẹ̀lú bára èèyàn bá ṣe rọ̀ sí tí ó kojú sí kíbùlà ni bójú wa ti kojú sí kíbùlà tí gbáyà wa kojú sí kíbùlà ọmọ kẹsẹ̀ wa márùn-ún yẹn náà yóò kojú sí kíbùlà ni ṣẹwàá rẹ́sẹ̀ kàláfíà òun látẹ̀ẹ́lẹ̀ táàfíà wẹ́ẹ̀dì kan jókòó lórí so ìjókòó tá a ti jókòó lé lórí yẹn ni wọ́n fi ń pè ní alifirọ́s torí pé àtẹ́lẹ̀ ẹni alifirọ́s kẹ́ kápẹ́tì nìkan wọ́n fi ń pè kápẹ́tì ní firọ́s wọ́n pè ní náà ní firọ́s wọ́n pè rọ́ọ̀dì náà ní firọ́s. alẹ́kẹ̀ẹ́ o ní ká gàrò ẹsẹ̀ méjèèjì ká wá jókòó lórí àárín wọn ká jókòó lórí wọn gbogbo eléyìí tá à ń sọ méjèèjì yìí lórí tàṣáúdà àkọ́kọ́ ni o lórí kílá pé tàṣáhùdà àkọ́kọ́ méjèèjì tọ̀ súnà àmọ́ níbi tàṣáhùdù ti parí níbi tàṣáhùdù ti parí àtàwárókù là ń ṣe àtàwárókù yẹn àtàtẹ́lẹsẹ̀ èèyàn tí èèyàn bá ti jókòó tán èyí tí èèyàn fi jókòó lé àtẹ́lẹsẹ̀ èèyàn níbi tàṣáhùdù àkọ́kọ́ yẹn èèyàn ó ti ẹsẹ̀ yẹn bọ́ abẹ́ ìgàrò ẹsẹ̀ tọ̀tún tí ó yọ síta lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún tí wọ́n ajá sí pé gbogbo gbogbo èèyàn bá ti jókòó kò síbi tí èèyàn ní jókòó lórí ẹsẹ̀ rárá orí ilẹ̀ tí èèyàn ti ń kírun ǹjẹ́ ó wà ó nà tàbá rò kàn àmọ́ bóyá òye ẹ̀hán bẹ̀tí jókòó yìí àtàwọn rò kàn nìyẹn náà lábala eléyìí Eh, ó lè ṣeéṣe ká máa kà á àbíká gbọ́ká fàmí ń sọ lórí ọ̀rọ̀ ìmú ṣubú ọmọ ṣubú àṣáwọ̀dù kan lónìí àti sálámàtà gbogbo ohun tó kù wákàtí ìrùn mẹ́rin tó kù sálámà méjì àṣáwọ̀dù méjì wọn ni so téèyàn bá wá ń kírun ṣubú ewu ni yóò kàn sídà nínú àwọn ìdíkò yìí ẹ̀rẹ̀ lómi yóò kọ̀nsídà ìjókòó takọ́kọ́ alẹ́fẹ̀rọ́ṣ àbí alẹ́kàá ẹ̀sì rẹ̀ lómi yóò kọ̀nsídà ìjókòó ẹlẹ́ẹ̀kejì so ní tí ò sí pé à ń fàmọ́ra wa lọ́wọ́ níbi eléyìí kò ní pé ìjókòó tẹ̀ ń pè lákọ̀ọ́kọ́ níbi ṣubú yẹn náà ìjókòó parí ní méjì èyí fún wa àwòlà tó kí fún ó ní ìjókòó ti ìparí nje ń jẹ́ àtàwàwọ̀ to àwọn ẹni tó ṣe pé ó ní ya o ó kàn ni àlàyé lè yóò ṣe fún tó bá kí nìkan níbo ní ìjókòó àkọ́kọ́ ṣé ìjókòó méjì ní bẹ fún ṣòwò kan ni ṣòwàlẹ̀ àrùjá fi sífà sẹ́yìn وضع اليدين على فخذين مبسوطتين مدموطي الأصابع بين تشاهدين ó ní ká gbé ọwọ́ méjèèjì wa mọ́ka wa méjèèjì báyìí àtọwọ́ ká gbé lórí itan wa ká tẹ̀ wọn lórí itan ká sì dé gbogbo ìtijọ́ mọ́ka báyìí tàbá ń ṣe kíni táǹkà ṣáwúrì lọ́wọ́ gbogbo àwọn kan bá ń sọ yí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò mọ̀ ẹlòmíì ìdẹ́ngbà míì yóò gbọ́wọ́ kò lórí itan yóò sọ wọ́rì yóò àgbọ́wọ̀ tí máa fi tàṣà òrò nìkan ló gbé lórí itan méjèèjì ló kó lórí itan ó sì ní ya ọmọ kan yẹn ó fún papọ̀ ni. ẹlẹ́ẹ̀kẹtàlá iltifatuhu yaminan wa shimalan fi taslimihi kábẹ́jú wo ọwọ́ ọ̀tún kábẹ́jú wo òsì ọwọ́ àlàáfíà bí òbá ti máa ń pè nígbà tá a bá ti sálámà. assalamu alaikum warahmatullah assalamu alaikum warahmatullah gbogbo àwọn kan wọ̀nyí mùsùlùmí náà as lè ṣe ìgbéyàwó wa tó wá lórí abala tó bá yí sí ọwọ́ ọ̀tún tó yí sọ́wọ́ yẹn àwọn sọ́wọ́ àmọ́ rí ń gbọ̀n rẹ̀ dáadáa láti yíyí gan yóò yí dáadáa lẹ́yìn tó yóò máa rí yóò rí sọ fún ní ọwọ́ ọ̀tún dáadáa táwọn sì fún rí ń tó rí náà sí pé àwọn ìfẹ́ sáwọn ọ̀rẹ́ fọ́nà láà ó yí dáadáa ni sọ́tún àti sí òsì ní àmì gbogbo àwọn kan wọ̀nyí ni wọ́n pè ní sínú sọ̀rẹ́ alìfẹ́lẹ́yà adọ́lọ́ sọ́fàánà wọn táwọn àlá tó lè wà pín lórí àgbọ́yé ẹ̀sìn gbogbo àwọn tí a bá ní ìbéèrè kan sí kejì lórí abala àkọ́kọ́ yìí kápẹ́ẹ̀nì ẹ̀dáhùn ṣàyẹ̀dẹ́ tó máa wáyé وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين